فإن كل محدثة بدعة وكل بدعة دلالة كل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أبي تكون ولا وضع وضع في وشوان مسلم لي وكواتنا تلان نبي صلى الله عليه وسلم وكواتنا وطن أول رمضان وجوي تبالي ọlọ́run bó ti ṣe bá wa láyé yìí bóun bá wọ̀ lónìí làwọn ẹbí mọ́kànlá gbogbo àwọn ọjọ́ kìtà ń ṣe ń bẹ́ àbẹ̀lọ́ kọ́lọ̀kọ́pá sínú àti ó yọ lóṣì ní oṣù yìí kọ́lọ̀kọ́pá sínú àwọn tí ó gbàdúrà àwọn ní oṣù yìí ó kàwá sínú àwọn tí ó dọ̀mọ̀ àlìjẹ́ náà ní oṣù yìí ó dá àwọn sínú àwọn tí ó yọ kó nù náà ní oṣù yìí ó kàwá sínú àwọn tí ọlọ́run ọba ó fẹ́ràn nínú oṣù yìí ó kàwá sínú àwọn tí ó fẹ́ràn ọlọ́run nínú oṣù yìí gbogbo alápapọ̀ àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn àbúrò wa àtàwọn òbí wa náà èyí tó wà láyé nínú wọn èyí tó fi sáláìsí kọ́lọ̀ kó kẹrù wa papọ̀ kọ́lọ̀ kó kẹrù wa papọ̀ tọ́ ìjọba in tí afẹ́bára ọ̀tọ́ náà lẹ́sí gbọ́n pé ìhàwó ìsìláàmù kọ sí àṣà pé a kọ́ọ̀tọ̀ wà ní bá a ti ń ṣe nǹkan ní pé ìhàwó ìhàwó ní Islam ọkọ̀ àmọ́ ẹ̀dá kúkúrú ọlọ́run ó tó di pé máa lọ síbi tọ́pìkì tí wọ́n fún mi èmi máa náà máa ń di tó ń tí mo bá ti dé kò sí pé ìtàtà ní kí n bá wọn sọ ọba ní ṣe pẹ̀lú Ramadan mo máa ń fẹ́ méjì pọ́ìntì méjì fún kálukú lájọ pé ọlọ́ka jì mú ẹ̀yìn láàrin ìṣẹ́jú márùn-ún máa méjì pọ́ìntì máa bọ́ síbi public transit Ramadan lẹ́nu bá ti wáyé náà kọ́ ọ yóò sì tún kù tó bíi ó kù ju fifteen lọ ó kù ju fifteen lọ ó kù ẹjọ́ tó yọ lọ oṣù táwà ń bẹ̀rẹ̀ oṣù tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe wípé ó lọ́lá ẹ mẹ́jà máa wò ó pé ààwẹ̀ nìkan ló mú rọ̀mọ̀bọ́ọ̀nù oṣù tó lọ́dọ̀ lọ kì ṣe bẹ́ẹ̀ rọmọbọ́ọ̀nù àtúnṣù ó ti lọ́lá lọ́dọ̀ ọlọ́run kó tó di pé ààwẹ̀ kùn tó wájọ́ náà yìí bó láti mọ̀ ọlọ́run bá sọ fún wa ní Qur'an ó ní inna anzalnahu fi laylatil qadr Qur'an ìbẹ̀rù aṣọ kalẹ̀ lóru láti pàdé tó lè gbẹ́nu rọmọbọ́ọ̀nù lásán ní wa bí Qur'an bá sọ kalẹ̀ láti láwùl mahfuz tó sọ sí bẹ́ẹ̀ pẹ̀lú ìzà ní sánmà alákọ̀ọ́kọ́ láti bẹ́tò lè ìzà tí wọ́n sọ̀kalẹ̀ fún ànábì lẹ́yọ kọ̀ọ̀kan ní first time tí Kùránì ọkọ̀ sọ̀kalẹ̀ fún ànábì lórí ilẹ̀ sínú Ramadan ọlọ́run ọkọ̀ iná zanna òkú ilé láti mọ̀bára fún ọlọ́run ọkọ̀ ṣáàrù Ramadan alẹ́gbò fún ìdílà fún ètò fà tó bá rí bẹ́ẹ̀ ṣe bí má kà ní Kùránì sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ fún ànábì ìgbà tí Kùránì aláwọ̀kọ́ kọ́kọ́ sọ̀kalẹ̀ fún tí kúrò sọ kalẹ̀ ó wá dé Mádínà ó lò bí ọdún kan ọdún kejì wá wọ̀ kí rọmọdọ́ọ̀nù àwẹ̀ rẹ̀ ó tó dọ̀nà tó fi pé rọmọdọ́ọ̀nù ti lọ́lá lọ́dọ̀ ọlọ́run kó tó di wípé àwẹ̀ wá ọlọ́run wá fàwẹ̀ sínú oṣù yẹn kó máa jọ́ràn yàn tẹ́ẹ̀mọ́ implication ọ̀rọ̀ yìí implication rẹ̀ ni pé oṣù tá a wà yìí èèyàn kì í kà á pé àwẹ̀ nìkan ló wúlò mẹ́ pé in tó fi wúlò jù pé à ń gbàwẹ̀ lọ implication rẹ̀ ni pé tẹ́yàn bá rò bẹ́ẹ̀ ìtẹ́yàn ó ṣe ni pé èyàn ò gbọ́dọ̀ pé gbogbo aburú tẹ́yàn fílẹ̀ lọ́sàn àwẹ̀ ó wá kí pẹ̀bórú ẹ̀ àtọ̀sán àtòrú ara Ramadan ìjọsìn tọ́lọ̀ bá kàfí síbẹ̀ ló kàn yàtọ̀ ọ̀tọ̀ ó fàwẹ̀ sí ọ̀sán tó ń jẹ́ fúláàsì ó wá tó fà àwọn àjọsìn míì náà síbẹ̀ tàràwì ń bẹ lóru nínú oṣù náà láyọ jáká nínú oṣù náà làwọn kan yọ zàká nínú àdàbí so full package ní ká máa ka Ramadan sí kìí sáwẹ̀ nìkan ló wà ń bẹ̀ bí yóò ní mo gbó lọ́sàáwẹ̀ ní ah, sọ kápẹ̀ ìrún ni ìmú gbó ohun òun lòun èyàn ní ṣe zìnà lọ́sàáwẹ̀ ó ní ah, òun fẹ́ káwọn kágbàwẹ̀ dání alẹ́ lòun fi ibi tẹ́ẹ̀tì nínú gbogbo ṣùgbà wàyí àtọ̀sáàtò òru àsìkò owó lọ́lọ́lájú rẹ̀ nínú gbogbo Ramadan àsìkò lọ́lọ́lájú ló tó jù lọ́dọ̀ ọlọ́run lé látòlù kọ́dù ẹ̀rí lé látòlù kọ́dù ẹ̀ òru ló wọ́n jù ayé sì gbàwẹ̀ lóru mo máa ń sọ pé torí àwẹ̀ nìkan bá lọ́rọ̀ rọ́n bá ti lọ́lá ni ọlọ́run bá tún pé ásá kí èsì ní oòrùn òru rọmọbọ́nù pàtàkì ìtọ́sàlẹ̀ náà ṣe pàtàkì o ìjọ pé ìjọ lọ́kàn yàtọ̀ ọ̀tọ̀ àìgbáwẹ̀ lóòrùn àmọ́dé bá ìgbáwẹ̀ bẹ́ẹ̀ ọ̀sọ̀ fún kí ìsásùkò téèyàn ò gbé yìí ní orí ọlọ́run o ẹ mọ́jà kí ipò ẹ̀ṣẹ̀ wa fún rẹ̀ àwẹ̀ o pọ́ǹtì alákọ̀ọ́kọ́ pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá ń sọ tó wà ní Kùránì gbogbo tá a bá ti gbà àwẹ̀ bàbá ti ń gbà láti bàtà bàjá bá fi yọ fún ma àti mọ̀ ìyá àmà ilẹ̀ lẹ́ ẹ parí àwọ̀ ẹ̀yìn tóru bá ti wọlé tóru tí mọ́tò bá ti wọlé láti àwẹ̀ parí àbí kí là ń gbàwẹ̀ fún ká mọ̀ jẹ ká mọ̀ mọ̀ ká mọ̀ súnmọ́ ìyàwó wa tọ́rọ̀ bá ló bá ti parí ìtumọ̀ ẹgbẹ́ alẹ́ jẹ alẹ́ mọ́ alẹ́ súnmọ́ ìyàwó àbí ẹ̀fọ́ ọlọ́run fún ẹ máa abiyat al-aitil aswad al-fajr títí fóònù tuntun ó fi hàn látara òwú gbogbo tàbí tí alifájà ló fi yọ kí ló fi máa ń kóbi òru ẹgbọ́n sọ ẹmọ ẹ̀jẹ̀ ẹmọ mu títí tó mìí wípé ládìgbà tí òun bá ti wọ́n kọ̀wọ́ o lè jẹun lágo méje o lè jẹun lágo mẹ́jọ o lè jẹun lágo mẹ́sàn o lè jẹun lágo méjì o lè jẹun lágo mẹ́ta títí lọ́rọ̀ wí sọlọ́run bá fẹ̀kà ti yanjú ọ̀rọ̀ oúnjẹ tó bá pé bẹ́ẹ̀ wá ni ẹ jẹ́ kí mi àti ìbìra wa kí wá ni sàárì wà fún

Ọlọ́run máa ń gbàdúrà mẹ́. Ọlọ́run máa ń gbà fún ìjọ mẹ́. Ọlọ́run ọba máa ń fún ẹ̀ ní kẹ̀mẹ́. Ọlọ́run máa sáwọn ẹ̀dá rẹ̀ mẹ́. In fact, àwọn ẹni Ọlọ́run every day, every day. Tí èsẹ́ ní Ramadan làwọn máa ń gbọ́ orí Ọlọ́run. Tó bá ti dàsìkò yẹn, every night Ọlọ́run ọba ó máa pèpè. Pé lásìkò yìí sáré nìkan kan tí ó jì í. Hálì wọ́n lè mú sáfẹ́rẹ̀ ìsáre nìkẹ́kẹ́ tó tọrọ àforíjì lásìkò yìí tọ́tún ọ̀nà sí sí ìbàmọ́lòdùn ọlọ́run pé jù bá ń lẹ́bí ìdíkẹ́bìnà àwọn èyí ẹ̀wà ọmọ tọ́rọ̀ sí fún wa ìtọ́lọ̀ tó bí àwọn ìpínlẹ̀ àdìlà fún tàtà kẹbílẹ̀ páyọ̀ lọ ẹmọ ìgbà àwọn tó páyọ̀ lọ tọ́lọ̀ mọ́ fẹ́ fún wọn ọlọ́run ní innal muttaqina fi jannatin wa uyun àwọn tó páyà ọlọ́run ó wà ní àlìjọ́nà àti ogun fún tán àkìrí iná máa àtàrùn mọ̀rọ̀pọ̀ ohun nítọ́lọ̀ ọgbọ́ ìfún wọn jálù kìyàmọ̀ lálìjọ́nà wọn ó gbá tìdùnú tìdùnú ìlàhùn káàrùn kọdùlà dáàlì tàbí ọ̀sìn kó tó díjọ́ tá ń gba oore yìí lálìjọ́nà dáadáa ni wọ́n ṣe kí ni wọ́n ṣe àwọn wọ́n máa ń ṣe kìyàmù lẹ́yìn wọ́n máa ń ké kùránì wọ́n máa ń bẹ lọ́wọ́ ọba wọ́bí àárí wọ́n bí àṣàgbòrò lásìkò tààrí wọ́n máa tọrọ àforí àwọn tó fáyọ̀ lọ́n every night ọlọ́run wá wò mí àtẹ́sẹ́ ah, àwọn ẹrú mi yóò mọ iye oore ẹwà máa tọ́lọ̀ wa ọlọ́run wá fóúnjẹ sílẹ̀ àwa jí torí oúnjẹ ọlọ́run bá ti ń pè wá pè wá pè ah, ah,

ọlọ́run ọba fún oúnjẹ síbẹ̀ ẹ dákun ò tààrí kọjọ́ oúnjẹ ọ̀run bá a ti jí opportunity táwọn ẹni ọlọ́run ọba máa fi ń bẹ lọ́n ní àtobìnrin tí ń dáná àtọkùnrin tó jí ó lálù àlá ò lálù àlá dákòókò wà nǹkan ṣe ń bẹ o sọfọ́lọ́run ọba pé ọlọ́run ọba ò dákun ó ṣe pé tó bá gúnlẹ̀ pé rọ́bà náà á ti náà fi dúnìyà hasana wọ́n fi àkírọ̀tì hasana wákínà àdábà náà ló bá máa rìpíìtì lápò mí o má sọ pé àfọkọ́kọ́ ah, fẹ́ sàlù àlá náà fó bá ti rálù àlá ṣe báwo bá ti ń jẹun lọ náà máa wí kí wọ́n náà kọlifá inú àwọn àtúnṣekọ́lọ́wọ́ ọba pé wọ́bìlá àtàhárí wọ́n ní ẹ̀sà fèrò ọlọ́run wá fi sàárì yẹn sí àsìkò tó ṣe wípé nígbọ́ tí ó bọ̀ sí yóò bọ̀ sásìkò rẹ̀ àṣùbá ẹ̀mọ́ tánà ní ìfìṣẹ́ tọ́lọ̀ ìṣẹ́ rẹ̀ pé bó bá ti

àníké ẹ̀ dìgbà tí èyí sọmọ kékeré oorun náà kọ́lẹ̀ yẹn ń súnbọ̀ láti alẹ́ náà táìmù ọ̀nàbìláṣì kò sàárì the latest part of the night ti sàárì èwo tó ń lo oorun bẹ̀ kéèyàn jí kó jẹun kó sì kírun ni wá kírun dákọ́lá gbogbo mọ́ sí jọ́ sí lọ gbogbo àgbógbà tí àwọn abẹ́sùn tó sọ́dẹ̀ yẹn sẹ́dàkù pọ́ìntì méjèèjì pọ́ìntì wípé òru rọ̀mọ̀bọ́ọ̀nù pàtàkì bọ́sàn rẹ̀ ṣe pàtàkì pọ́ìntì wípé sàárì kọjọ́ oúnjẹ nìkan kásì tọrọ kò lọ́dọ̀ ọlọ́ba sì ń sí ẹ́lẹ̀ àsìkò yẹn bẹ́yàn bá fi sincerity tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọdá kí ni sincerity náà ó ní pé ọlọ́run ò mo mọ̀ pé nǹkan báyìí tí ìmọ̀ ń ṣe haramu ni ọlọ́run ọba ò fẹ́ mo pè ọ́ látọkàn mi wá dákun gbàákù lọ́wọ́ mi bẹ́yàn bá pè ọlọ́run àsìkò yóò dá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan tá a máa ń ṣe òwúwá ká fi ilẹ̀ débi pé kọ́dà bàbá ọ̀pọ̀lọpọ̀ bá gbà lọ́wọ́ wa gan tó fẹ́ irú táàmù yẹn lèyàn máa ń bẹ lọ́wọ́ bá gbogbo ìjọsìn tó lè fún yàn gbogbo tọ́lọ́wọ́ bá ní kéèyàn ṣe tó lè fún yàn gbogbo tọ́lọ́wọ́ bá ní kéèyàn má ṣe tó lè fún yàn láti fílẹ̀ kéèyàn bẹ lọ́wọ́ ọlọ́run lákùn máa fílẹ̀ báyìí so point méjèèjì ráfẹ̀jà àmọ̀gbò tọ́ọ̀tù ẹjọ́ wa bọ́ sí tọ́tù ìfìsẹ́ni àgbà Islam and culture Islam àti àṣà àti custom kí ni wọ́n ní papọ̀ bóòlù ní ìjọsìn jọ lọ bóòlù láti relate àkọ́kọ́ ṣe rí pọ́ìntì méjì tí gbogbo wa jọ gbọ́ yìí táa bá dákọ̀ Islam as ẹ̀sìn táa ń pè ní àdínì ẹ̀sìn in tí ń jẹ́ ẹ̀sìn tí ń jẹ́ àdínì lédè Lárúbáwá tí Kùránì lóòrùn tádìsà náà bí lóòrùn ó lè mọ́ jẹ́ nǹkan nǹkan náà pẹ̀lú tánpẹ̀ ní religion religion bá ṣe pé ẹlẹ́tù sẹ́sìn religion tọ́pẹ̀ àti nǹkan kan náà ní pẹ̀lú àdín àdínù lọ́lọ́wọ́ bá ń pè tẹ́ǹpẹ̀ lẹ́sìn nínú Kùránì àti nínú religion ṣé ó ṣe dédé pẹ̀lú àdúkò ṣe dédé pẹ̀lú ẹ kákọ̀ọ́kọ́ nóòtì ẹ̀nà ṣẹ́rí ìtàwí gbogbo pé à ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ lásà àbí ẹ kọ́kọ́ béèrè pé ń tọ́lọ́wọ́n ọba pè lẹ́sìn kí ló kọ́kọ́ kó sínú náà ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́kọ́ di makéèsì ẹ̀ o ẹ̀sìn ní ilé gbà á kó ní kò yọ àwọn nǹkan kan fún òpé kò sí lára nǹkan tó ń pè ọ ni nínú Islam pé tẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe now ẹ̀yìn kí n fún ilẹ̀ ìsànkú lẹ́yìn bàtà bá sọ̀rọ̀ ẹ̀sìn tán àwọn tó gbọ́lọ́wọ́ bá gbọ́ wá dìfáìn rẹ̀ wípé tó wá ní táǹkì lẹ́sìn yìí o nǹkan tó ṣe kó wà láàrin ìwọ àti tó bá ń sí nìkan náà ni It's a private thing private thing nǹkan tí èèyàn ń dá ṣe ni gbogbo ẹgbẹ́ mọ́ kíláṣì yẹn bá ti ń ṣe inú mọ́sáàsì kan lèyàn ti ń ṣe ó bá ti jáde ń bẹ̀ ẹ̀sìn òkan public life in tí wọ́n ń kọ́ wa nù tóyìnbó ń wí nù ìdánkọ́ sociology nù ìdánkọ́ social studies nù ìdánkọ́ anthropology nù ìdánkọ́ literature nù ìdánkọ́ cultural studies nù ipé ẹ̀sí o is a private thing in tí gbogbo tó bá wọ̀ tó bá sàti tú so fẹ́ máa ṣe láàrin ìwà jẹ́ tó parí ìṣirò public life á tẹ́sẹ̀ wá lóòfin ní níbẹ̀ ṣé bó ṣe bọ́n ṣe sọ́rọ̀ sí bẹ́ẹ̀ náà bí ó ṣe rí èyàn láàkọ́ bí rù náà ẹ máa wo àyà Kùránì mo fẹ́ fún ọlọ́ni alzaniyatu wazani onízìnà lóbìnrin ẹgbẹ́ lóbìnrin wazani àti onízìnà lọ́kùnrin fajlidu kulla wahidin minhuma mi'ata jaldah ẹnìkọ̀ọ̀kan náà àwọn méjì ẹ̀nà wọn ní blala 100 lashes 100 káàkọ̀ pé lágbájá ṣe dìná ilé oúnjìnà nìkan oúnjìnà wà lágbájá adult ni adult ni bá a bá fẹ́ sọ pẹ̀lú definition táwọn ilé ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn wọn ni a ah, ń lò ṣe bá dọ̀tí làwọn méjèèjì whatever they do with their life kí ló ẹ̀mọ̀ àbí pé it's a private thing àwọn ẹ̀sẹ́ pé mo jẹ́ private ẹ̀sìn ò lè dá sí àbí

ó ṣe gbọ́dọ̀ tó máa wá control public life a ní yáajá tún sọ tó bá ṣe pé tí wọ́n bá pẹ̀lú religion bá nìyẹn kìí ṣe tí ń jẹ́ dínú nù Islam point yẹn very very important ara tí tí ń dá nǹkan rú ni pé àwọn èèyàn ti rò wípé the sphere of operation the sphere of operation ẹ̀sìn ó ti níbi tó wà limited sí àwọn abẹ́ẹ̀sì tó bá rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ní Islam náà ṣe bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ ibi tẹ́ yóò ti mọ̀ ní láti ìgbà tí Islam tánà ìsọ̀tọ́lá ti dé ẹ́ tánàbí wà Mọ́kà tó Islam wá pẹ̀lú ritual right àwọn kan táàdì ìjọsìn fọ́lọ̀ àtòfin ni in fact òfin náà kìí ṣe lẹ́yìn bàtàbí lọ́tọ́ ni wọ́n ṣòfin náà ní Madina anábì náà ló lórí gọ́ọ̀mẹ́ntì anábì ni spiritual leader anábì ni military leader anábì ni political leader eh? bẹ́ẹ̀ ni Islam ṣe rí lásìkò anábì sọ́sọ́lá bára ní anábì ní lead irun anábì náà ni ó dájọ́ dispute tàbí anábì náà ni ó lo òfin anábì gẹ́gọ́ ni leader tó bá kan nation kan sí nation kan pé àwa mùsùlùmí àtàwọn eléyìí Eh? international relation, gbogbo ẹ̀ pátápátá lọ́rọ̀ àánú ìsìláàmù gbogbo ẹ̀ pátápátá lọ́rọ̀ àánú ìsìláàmù tẹ́ wá rí ibi tí concept yìí ti dàrú ni wípé àwọn òyìnbó táwọn wá gbogbo àwọn kọ́fíìsì yìí wá àwọn wá fẹ́ fi christianity ṣe standard ìgbà tí christianity ó fi dé ìtàwọn mọ̀ ní pé christianity ẹ̀sìn nìkan ni tí ò níjọba wọ́n wá gbé gbogbo ẹ̀sìn yókù náà pé bó ti gbọ́nà rínú láyé Jésù Jesus bó ṣe jáná bí ọlọ́n eh under government Roman Empire ló Jesus was a citizen in Roman Empire citizen pé aráàlú lébé ń sọ wípé give to Caesar eh give unto Caesar what belongs to Caesar ẹfún Caesar ní olórí Roman Empire pé fún Caesar ní tó bí lọ Caesar kí nìkan náà ah sanwó orí Caesar ní gbowó orí pé ẹlọ sanwó orí yí o olùgbò kan ló wà gọ́ọ̀mẹ́ntì òun náà jẹ́ citizen bẹ́ẹ̀ so ẹ̀sìn Christianity wọ́n practice ẹ̀ lọ́ndà government mean. ni tó ṣe pàwọn Júù nìkan ni wọ́n ń lò fi Júù fún wọn ò lè lò fún gbogbo olúgbọ́n wọn nílùú wọn ní right from the time in Islam ní gọ́ọ̀mẹ́ntì ó ní ìdájọ́ lórí ìsìná ó ní ìdájọ́ lórí ìbá ó ní ìdájọ́ lórí ìmọ̀kùnkùn ó ní ìdájọ́ lórí bóde ṣèyàwó òun ní wá ní kìí ṣe bá ẹ̀ṣẹ̀ fi ń kún ṣẹ́ṣẹ́ bá ti gbọ́ yé báyìí ṣe rí nǹkan tẹ́yìn fẹ́ separate wípé a domain eléyìí domain eléyìí ẹ̀sìn lórí gbogbo ẹ̀ pátápátá ní islamu touch ohun lẹ̀ yóò fi pé kò fi space ilẹ̀ àmọ́ gbogbo ìsẹ́gbẹ́sọ́pọ̀lọ́ àwọn èèyàn onígbẹ́jọ́ kẹsẹ̀ wà báyà ní ọ̀tá ní bọ́ọ̀sọ̀ yìí ó wà ìpé tó bá tú lẹ́sìn nù islam on the definition wọn ọba in terms of private ọlọ́run ọba ní ìṣe private ẹ̀dá ìpé pàtínà ọlọ́run kejì pàtínà ibi tẹ́yìn ó ti mọ̀ ọlọ́run ọba tó ṣòfin wípé ọkọ àti ọjọ́ fẹ́ra wọn tábà ti ń bẹ in their marital life tí wọ́n fi live pẹ̀lú ọlọ́run bá sádà fún thirty years wọ́n jọ lóní tẹ́nìkan ó fi kú forty years ni gbogbo ìgbà tó bá fi jọ ní ìlú ọkọ àti ìyàwó ọkọ ìyàwó ó ní right láti lo tọ̀láàpù tàbí kó kọ́ ìyàwó òun lẹ̀ mẹ́ta náà lọ́wọ́ bá fún for the whole marital life. bóhun àti ìyàwó rẹ̀ bá ní iṣu wọ́n jọ bá wàhálà wọ́n kàn sọ́njọ́ kan pé mo kọ́ lẹ̀ ọlọ́run ni kó ti sọ́lá kọ̀ọ̀kan wọ́n bá parí iṣu wọn tán ó lè gbẹ̀yàwó rẹ̀ padà láì mọ́sí kò ní sí ní káàmí kò ní sọ̀sádà kiri wọ́n kàn parí ìjà náà àwọn ó sára ju ẹyọ kan méjì lókun tó wọ́n tó ń bá lọ wọ́n tó ń bá lọ lẹ́yìn ọdún mẹ́wàá ó sọ pé mo kọ́ lẹ́ tọ́ ó tó lè bá náà kánsà tó ṣe àmọ́ òkèyọ̀kà bọ́bá dé lẹ́ẹ̀kẹta tó ní mo kọ́ lẹ́ kọ́dà bó bá wù kó gbà padà mọ́ òsàtúnṣe mọ́ ìyàwó ìwọ̀n lè jẹ́jẹ́ mọ́ títí tíyàwó obìlọ̀ lè fẹ́ lòmí bẹ́ni ẹ bá wá fẹ́ tán ọfẹ́ tán fọ́wájọ́ á ní ṣùgbọ́n ni wá kọ́ òun náà wà lè tò padà òfin tọ́lọ̀wọ́ bá tó wà ní Kùránì yìí ẹjájọ́ bí ra wa ṣé bá ṣe mọ́ fẹ́ ra wa ìjọ rẹ̀gúlétọ̀ ọkọ àtìyàwó ṣé àtàlá fún àbẹ́sí ńgbà tọ́lọ̀wọ́ bá fẹ́ gbogbo ìyàwó kù sí gbogbo kan jà tó wọ́n parí náà tọ́láàkù yóò bó lópin jẹ ó 1 million yóò sọ pé rẹ̀ náà ni inú òfin èwo àwọn wà ní ẹ àṣàníbò òfin mọ̀ níjọ́ bá ti wọnú ìsìlámù bí tí ń gbàjọ́ sin rẹ̀ ní gbàdájọ́ rẹ̀ ọlọ́ni yá ayọ́ lẹ́bí na ìsinmi kààfà ẹ̀ẹ́dẹ̀gbọ́n ọ̀rọ̀ ẹwọ ní ìsìláàmù pátápátá ìsìláàmù ń tẹ̀ kìí ṣe ẹ̀sìn tó jẹ́ pé ìbàdátùn nígbà kákàtìjọ́ sí nìkan ó tún ní àkàmùn ó tún láwọn àdájọ́ ó láwọn òfin tó lọ pẹ̀lú kọ́ndọ́kì wà nígbà ṣọ́ṣọ́ so bàbá kọ́ ti mọ̀ pé àwọn aláìsẹ̀ máa wá bèèrè pé tọ́ ókè spéèsì wo wà lọ́lọ́run á fi ilẹ̀ fáwọn nǹkan tó já sára tẹ́rí jọ tẹ́ ẹ bá ti lọ lè gbé definition religion pé mọ́sálásí nìkan ló wà ẹ́n pé tó bá ti wá prometon gbogbo tó bá ti ṣe ọlọ́run ọdún nídàjọ́ ń pa rẹ̀ ìrọ́ ló ń pa islam kọ́ ló ń wí wọn o islam kọ́ òfin ìsìláàmù ni wípé wàlíyì ẹni tó jẹ́ bí gáídé àbí tó jẹ́ bàbá ìyàwó àbẹni tó tó pẹ̀pẹ̀ òní òfin lọ́fòbìnrin lọ́kọ bẹ́ẹ̀ni ẹbá bí lọ́kọ inú òfin ìsìláàmù ni pípọ̀ káwọn olùjẹ́rí wà káwọn èèyàn wítẹ́sẹ̀ inú òfin ìsìláàmù ni pípọ̀ sádà sí wà inú òfin ìsìláàmù ni pípọ̀ káwọn méjì kọ́ ọ̀wùra wọn kéèyàn wá sọ pé àwọn inú ìtí kọ́jọ́ ti wá sọ ní pé káwọn yẹn tẹ̀kọ́ fẹ́ra wọn náà kọ́ tẹ́sì ara wọn náà kámọ̀ báyà wọn lè bí ma o ní kọ́jọ́ ọ̀nà orí ọlọ́run ó fọwọ́ mọ́ta ni ó tó kò wó fi sílmì ká ẹ̀wọ̀n ní ìfúlàmù papọ̀ èèyàn olùgbọ́dọ̀ fẹ́ pírítì ẹ̀ owó owó òní tọ̀tẹ́ wá rí pọ́ìntì aláàkọ́ tí mo sọ yìí àwọn èèyàn máa wá ń fíìlì wípé ìtẹ́gbẹ́lẹ́sì yẹn àṣà alárúbáwá ni pé àà ah, ó lè fún lárúbáwá tán

before Islam tó dé tí Kùránì sí rìfà sí Only ní wípé níjọ́ tí òkú bá kú tó wá fi ìyàwó lẹ̀ àbúfọ̀ máa lẹ̀ wọ́n kì í fún obìnrin lógún kẹ̀kẹ́ wọ́n tó máa ń jogún òun náà bá ìyàwó òun ẹya lábáyá tó jogún ẹ̀ kò sọ́rọ̀ tó wọ́n ń ṣe àbí wọn ò fẹ́ ọ̀rọ̀ sàdá àti lábáyá ó lára wa ń ṣe ọlọ́ni ayọ́ lẹ́dínà amánú láyà ìlú lákòrò àǹtàrí fún nìsá ọ̀há kò pẹ́ fún yín kẹ́ ìjọgbọ́n àwọn obìnrin ní tipátipá ìlàrú àṣẹ ìtọ́lọ̀ ń rí fà àti pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbà ọba bá ń sọ ayà kalẹ̀ tó gbà tọwọ́ tàwọn lárúbáwá tó sọ pé yà yọ́ lẹ̀bí náà mọ̀nù bóò ní òsì ní kàn what makes your own culture superior to theirs àwọn èèyàn ti rí gbọ́ àwọn lárúbá náà ní culture ó ní aláyà culture lọ ẹnu culture lárúbáwá ló bá

ọmọ tẹ́bá ti dánilẹ̀ ẹ̀pẹ̀ ẹran kẹ́ fi dúpẹ́ fọ́lọ́run ọba ó fún yín lọ́nà hmm? lárúbáwá lè ṣe yóò látẹ̀lẹ̀ lárúbáwá nínú àṣà rẹ̀ òun ni wípé tó bá travel àbí tó bá jáde bá fẹ́ jáde báyìí àwa mú ẹyẹ àwa jù ẹyẹ báyìí á jù sókè yóò mọ̀ wá oríṣẹ́ yóò fò lọ sápọ̀ tó ní àbákò tó bá fò lápọ̀ tó yóò ní ah, ọ̀nàdà ẹjá mọ̀ lọ ó bá fò lápòsí yóò ní àkọ̀dá ah, ọmọ òṣè mọ́ ó ti bẹ́ẹ̀ ni wọ́n pè ní àtàpẹ́yọ̀ ọ̀nàpẹ́ àpẹ́yà ẹyẹ ló fi ni yóò bá náà ní ti bóhun náà jẹ níbi lífù wípé níjọ́ta bá wo oòrùn báyìí àwa rí pé lọ́sàn ilẹ̀ kan sàdédé black eclipse ìṣẹ̀lẹ̀ táàkù pé ẹkìlọ̀ bóòrùn kó bóṣù pálẹ̀ àrí tí lábábá fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lábábá ní oh, wọ́n bí èyàn ńláńlá kan wọ́n bí èyàn ńláńlá kan ló mú bí ní ìṣẹ̀lẹ̀ èyàn ńláńlá kan àbí èyàn ńláńlá kan kú níjọ́ tí ṣẹlẹ̀ yóò wá ṣẹlẹ̀ ó wá bọ́ síjọ́ tí ọmọ ànábì sàláì ọmọ ànábì Ibrahim ànábì lọ́mọ kàdíjẹ́ Ibrahim wọ́n wá ní ooo orí ọmọ ànábì ní ẹkìlọ̀ fóòrùn ó fún tùpálẹ̀ ló fi ṣẹlẹ̀ ànábì wá sọ fún mọ̀ òṣùgbọ́n àtòṣùpá tó rí sáì méjì nù sáì ọlọ́ láyàntàfífáàní lè máa ti áhàdé wọ́lá lè àyà méjèèjì ò ní wọlé torí pé wọ́n bí ẹnìkan àbí torí pé wọ́n nìkan ó kú ẹ́ bẹ́ bá ti rí mẹ́ nǹkan ẹran ti ọlọ́run bá kẹ̀ẹ̀sì kẹrùn àwọn ń ṣe bẹ́ àwa náà nírò àwọn bìlífì wà ẹ̀dàpẹ̀ mọ́ bínú àwọn ọkọ̀ tí mo fẹ́ dápọ̀ yìí ni mínì ẹ̀kankan tó bá jòkó mọ̀ kàn fẹ́ fi ṣàlàyé ni o bẹ́ẹ̀ bá gbọ́ pé lẹ́ Yorùbá wọ́n bá pèèyàn ní kòkúmọ́ àbí wọ́n ròyìn sunsun wọ́n sọ fún ọmọ lọ́mọ́ wọ́n tún rò sunsun wọ́n ní dúró jayé àbí dúró tìmí àbí dúró sílọ́n nílọ orin dúró sí lọ́nà àwọn máa ń lò ẹ́ sọ àwọn kan ló dúró sí ní àwọn kan ló dúró jayé pẹ́ bá ti ń gbókan kílómínì àbí gún àbí wọ́n lọ mọ̀ kan sáfẹ́ kan ti bí tó wá kú ló fún padà wá bẹ́ẹ̀ bá bí wọ́n wípé ìbòlẹ̀ ti rí kódà lẹ́yìn ìgbà tán bá ní wọ́n máa wá tírẹ́tì ọmọ ìyẹn tí wọ́n bá fẹ́ kó kú wọ́n wà pè ní kò sọ́kọ́ àwọn ìmọ̀ kò sọ́kọ́ kò sọ́kọ́ kò sọ́kọ́ ìta ń wí fún ní pé wò ó tàà bá ti bí ọ tó bá fi kú àlọ́kọ́ dáàdì gbẹ́lẹ̀ tàbí sáà ní sí ọ́ akẹ́jù ọlẹ́lẹ́ ni wọ́n tẹ́jọ ọmọ ló dáa pé kò sọ́kọ́ táwọn ó fi gbẹ́lẹ̀ pé tó dáwọn ọgbà ẹ̀dàkùn àwọn ní àwọn náà ní kọ́tọ̀ ṣebí ilẹ̀ Yorùbá náà àtàwọn bòmíì náà ṣe báwọn kan ti ní kọ́tọ̀ pé ìbejì wọ́n máa ti bí wọ́n máa ń fa ìbejì ní àbí ìgbà táwọn kan tó ń pa wọ́n tó ń sọ̀rọ̀ pé ìbejì ló ń ta àbí wọ́n wá fi ẹ̀wà wọ́n lẹ́wà ìbejì ṣùgbọ́n ṣe ẹ̀mà tó wọ́n kọ́tọ̀ ìbejì di òǹta ni òsà wọn pé òsà àjòjì mọ́ kó bá mi ọ̀ wọ́n ti kìí ẹ̀yàn kàwọ̀ ọ̀ àwọn kan wá bí ní pé tó wọ́n bá fi lè ṣe ẹ̀wà yìí nǹkan ó ṣe àwọn àbí bí yẹn ṣe jẹ́ ẹbọ bẹ́ẹ̀ náà ni lárúbáwá náà ní irú rẹ̀ fi ń ṣe ọlọ́run bá gbà lọ́wọ́ wọn ni ọlọ́run gbà lọ́wọ́ wọn ni káà máa tanra jẹ pé ha

islam èṣe rí ìjọ mọ́sálásí nìkan ó lófin fún ìgbéyàwó ó lófin fún bíbímọ ó lófin fún tẹ́yàn bá kú ó lófin fún pé èyàn dílé ó lófin fún gbogbo nǹkan bọ́n náà fi tó ní nǹkan o bó máa ṣe ń sòfin rẹ̀ ni pé ó ti láwọn nǹkan tí ó sọ wípé tó ò bá ti gbọ́ pé kí n sọ á máa ti bó ṣe jù lọ olùmọ̀kẹ́sà náà ó sí ó pín sí méjì bọ́lọ́wọ́ bá ti ṣe ṣọ̀ríà àwọn òfin kan ń bẹ tó ṣe pé òun by default láti pìnlẹ̀pìnlẹ̀ ó gbọ́dọ̀ ṣe nǹkan kan ní ìdìgbà tó fi rí instruction látọ̀dọ̀ ọlọ́run pípò ṣe inú ṣẹ̀ríà àwọn òfin kan wà ìdájọ́ kan wà tó pé níbẹ̀ tó bá lọ ni pé nǹkan tó ń ṣe yìí ó gbọ́dọ̀ ṣe dìgbà tó fi lè sọ pé ọlọ́run ọba ní kò ṣe àwọn òfin ilé ẹni ti pẹ̀lú ìjọsìn bẹ́ẹ̀ni kan bá dé nífin tó ní ẹwọ́ owó hajj ti wá ga ó ti wá tó bídé gbégá ọ̀pọ̀lọpọ̀ wọn lè àfọ́dì ẹ̀mọ́ ẹ̀dàkùn ní ìlú wa yìí ìlú kílòkọ̀ lúlù ẹ̀mọ́bìnrin mo lè mọ́lì gbé dáadáa láyò yìí pẹ̀lú àwọn àfẹ́ràn ọlọ́run ẹ bá wa kọ́ ilé kan onígun mẹ́rin ẹ̀tìwà kùn bláàkì kẹtì dázọ́gbò nítọ̀ ẹ̀yìn ara láyọ̀ ẹ̀dìtọ̀ tàbà dìde o ẹjá ti tọ̀ wáàbù ṣe bí tàwọn ará mọ́kà ní tàbà àwọn náà ti fẹ́ràn ọlọ́run nígbà náà tàbí wálẹ̀ ábẹ̀rẹ̀ wípé ìjọ́sìn ló fẹ́ ṣe ìyẹn nípo ni ẹ̀rí rẹ̀ wà anything tó bá ti bọ́ sí rẹ́ẹ̀mù ìjọsìn ó gbọ́dọ̀ rí wọ́n pé ká ní kó o o tó lè ṣe ó ò lè rán ṣẹ́gbọ́n èyàn ò lè rán kẹ́lẹ́ ah wàlá ìlú wa yìí ó jìnà síbi tá a ti ń ṣiṣẹ́ ń wọlé ní fi yìí ìdẹ́mi ọbẹ̀ ká ṣe ni pé ẹ dákun àwọn ẹ̀sà bá fi sínú àpò kan kẹba jù sọ́lọ̀ bá sì bá ti tó a lè táìmù change ẹ̀sìn ni bẹ́ẹ̀ni kan bá dé tó ní à rọmọdọ́nù táìgbà yìí ó sì wá bọ́ sásìkò tó rùn wá mú ah yóò fẹ́ yín wa lọ́rùn púpọ̀ ẹgbẹ́ dákùn ẹgbẹ́ sùkọ́ náà ẹjá shift ramadan ọdún yìí kó ní ramadan fi ti oṣù tó wà náà ní wa bí wọ́n ti ń gbogbo oòrùn jẹ òru ọ̀sán kò pátápátá èrò pé lù wà ó lè ṣẹlẹ̀ bí wọ́n sọ pé by seven by by eight wọ́n ní oòrùn tí wọ̀ kò lè ṣẹlẹ̀ àbí àwọn kan bẹ tó ṣe pé gbogbo pé wọ́n fi ń gbá wẹ̀ òun tó bá ti ka ìjọsìn àlèbàdà àwọn ìjọsìn ibi èyí ò gbọ́dọ̀ ṣe nǹkan kan ọlọ́wọ́ fi mọ̀ ṣe àṣà ò lè wọ̀ rárá ìrísàn lọ́nà káníṣẹ́ rí báwọn ará Nàìjíríà jẹ́ máa ń kírun ní báwọn ará UK jẹ́ máa ń kírun ní báwọn kìríkà jẹ́ máa ń kírun ní ẹ̀ẹ́sì ilẹ̀ ni ẹ̀rọ kálukú bákanẹ́ ẹ jẹ́ káwa náà africanize irun yìí ẹ jẹ́ náà nigerianize zakai ìwọ́ nígbàtà wà nílẹ̀ ibi tẹ́ẹ̀kì mọ̀ pé sẹ́lú tẹ́ẹ̀kì lásà yìí bá bá túlẹ̀ yìí kó ra àwọn àgbàkan tẹ́ẹ̀sà program kan bẹ́ẹ̀ sọ́mọ́ ń ṣe ní ni ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo àmọ́ ìlú yàtọ̀ tí ọlọ́run bá ní gbogbo ọlọ́run bá lọ́lọ́run wa ṣùgbọ́n ìlú kálukú ó yàtọ̀ tó ìpẹ́tọ̀ àwọn èèyàn wọ́n ní ìṣe tá máa ń ṣe ń lu wọn tí máa ń yàtọ̀ fọmọ ìlú kan ìlú kan nítorí wọ́n á jẹ́ lórí program ẹni pé wọ́n wá gbé àwọn èèyàn tá ti travel ẹni lọ China wọ́n wà ní kó sọ China tó gbé màá lọ́pọ̀ ah ah ewu lẹ́ ń ṣe yìí wọ́n mú ẹ̀fẹ́ lọ Uganda yìí wọ́n sàmọ́ ń gbé wọn

kò sẹ́rí gbogbo sáfẹ́ ṣe yìí táwọn gbogbo akọ́tọ̀ wà flexible wà sí ní kankan àtújẹ níbi tí ò ti sófin ni bọ́lọ̀ ń bá ti fòfin sí nǹkan yọ̀ọ̀kù níwà sọ bí tí kọ́tọ̀ wà sọ́lọ̀ ń fàyè ilẹ̀ mọ̀tọ̀ pọ́ìntà láàkọ́ pé àwọn ìjọsìn ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ní wọ́n wà nínú pàpọ̀ lẹ́sìn ni pé èèyàn ò lè kó nàìjíríà kó dé máa kà kó nìrùn wọn yàtọ̀ gbogbo ẹ̀ tó bá ti lọ hajj rí tó lọ ń múra rí kò ní ah

ẹni tó jẹ́ àlejò àbí ẹmọ̀ gbọ́ tọ́mọ́ sọ gẹ́gẹ́ àlejò pé adúrú owó tẹ́ náà àlejò wọ́n tó kààyè sí kìí sì túnmà rẹ̀ nú ẹgbọ́ ọmọ fẹ́ sàlàyé fún yín kìí sì túnmà rẹ̀ ìtumọ̀ aláàjì kọ́ làlejò ẹni tí bá sọ wà very very ignorant kò máa ń déwì ǹjẹ́ ẹ mọ̀ pé kìí ṣe gbogbo èèyàn tó jọ́ máa má kálà láàjì àbí

alhajjù ní ṣẹ́ta ń ṣe ẹni tó ni alhajjù bó ṣe sọ fẹ́ mi tẹ́mi wá láti pé alhajjù wọ́n sọ fọ́ ma mẹ́kà tó náà ṣe hajji pé alhajjù àlejò ta lòun jẹ́ kéèsè túnmà rẹ̀ alhajjù mẹ́n pé èèyàn fẹ́ kan decide èèyàn lọ sí mẹ́kà èèyàn lọ sí ìjọsìn láwọn àyè kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n ọba mẹ́ńṣàn èèyàn wá sí ìjọsìn bẹ́ẹ̀ ọwá ṣèjọsìn yẹn tán báyìí ohun tó ṣe parí ẹ̀sán ohun aṣọ̀pọ̀ ṣe hajj ẹni tó ṣèjọsìn yẹn náà ń pè ní alhajjù lágbèrè alhajjù àìmọye ọmọ mọ́kà tó wọ́n ṣèjọsìn yẹn òun náà ṣe hajjù nínú alhajjù òun bí ní mọ́kà tẹ rí òun ìlú lòun náà ó lọ bídú ó lọ bá ó ní skul so èèyàn lè wà ń bẹ̀ gan kó ipé ìsìn tó fi kúkú ní ṣe hajj kí ní gbẹ́ tó bá ti wà ń bẹ̀ alẹ́ ti má jà táwà táwà náà fẹ́ lọ sí hajj pé táàkàn fẹ́ lọ sí bẹ̀rẹ̀ pé ààrẹ jíjẹ hajj àkàbẹ́ kanyẹ mọ́kà lásán pé à só orí mi ń káàbá káàbó kan ló ṣe tó bá parí iṣẹ́ yẹn ló tó aláàjì àbálàájá eyín rẹ̀ mi pé à a ẹ̀bọ̀n kọ́ àwọn pé mọ́kà gẹ́lò ṣe yí náà kọ́ eyín ò sí lára ṣe hajji tọ́ ẹ wá mọ́ ní tó wá fà tí wọ́n fi wá ń dà àpapọ̀ tán fi pàlájì lálejò kìí ṣe pé wọ́n ka pẹ́ ni tó wá láti ilẹ̀ Yorùbá àbí láti ilẹ̀ aláwọ̀ dúdú pé àlejò òun jẹ́ sí lágbáńkọ́ wọ́n ń wí ṣe ráwọn táwọn ń fẹ̀ kan jẹ́jọba ní Sàúdí tó ti pàwọn ni Ọlọ́run ọba kó ìkóso Mákà Màdínà lọ́wọ́ àwọn wá kà sí ọ̀nà ọ̀nà ni wípé àwọn tán wá ń ṣèjọsìn fọ́lọ́run ọba yìí àwa lọ́lọ́run ọba ní ká máa mójútó wọn ẹgbọ́n wọ́n wá pè gbogbo àwọn tán wá ń ṣèjọsìn yẹn wọ́n wá pè wọ́n ní wọ́n wá gbogbo àwọn tán wá ń ṣèjọsìn yẹn ní duyufo rahman àlejò ọlọ́run ẹgbọ́n pé no àlejò tí wá kọ́ lẹ́jẹ́ àlejò ọlọ́run lẹ́jẹ́ àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun àtàrà amẹ́ríkà àpálẹ́gbẹ́ àlejò ọlọ́run èyàn ti gbọ́dọ̀ ṣe básùbàsù sí àlejò ọlọ́run buyúfò rahman àwọn àlejò ọlọ́run ní ẹgbọ́n pé àwa la wá fìtì sí ilé ọlọ́run bí i pé wọ́n ní wọ́n náà lọ lè kíyàn lé bá àlejò mi àpọ́nlé ni wọ́n ń wí wọn àwọn lárúbáwá náà ọmọ mọ́kà tóhun náà ṣe kéré tóhun náà ṣe ájíkọ àlejò ọlọ́run wọ́n náà sí ẹgbọ́n mi yé àpàlẹ́ ìṣẹ́ tó tẹ́ bá ti lálejò wọn tẹ́lẹ̀ yóò lè àpàlẹ́ pé àpàlẹ́ wà láwọn wá ń ṣe àwọn bí ń tẹ́kì hánà àwọn àlejò ọlọ́run àwọn àlejò ọlọ́run àwọn àlejò ọlọ́run tọ́ mo bá rí bẹ́ẹ̀ mo sọ páàtì alákọ̀ọ́kọ́ tó jẹ́ ìjọsìn pé ọ̀rọ̀ kọ́ńtọ́ òwò ò gbọ́dọ̀ change bó ti ó wá kú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì wá ní almọ̀ àmàláàdì mọ̀àmọ́látù àbíkápẹ́ ní àdáàtú àwọn àṣà àwọn nǹkan tó ṣe pọ́lọ́wọ̀n ọba tó kálukú fẹ̀kan ti máa ń ṣe kọ́làbọ́lọ́wọ̀n ọba náà jíṣẹ́ sí àwọn ìjọsìn tí mo mẹ́ṣẹ̀un ẹ̀yìn ẹ̀wò bí ẹ̀bá ìpọ́lọ̀wọ̀n bá fẹ̀ kan wá rá náà bì ti wa kò sẹ́nì kankan tó lè fọ́pọ́ lọ dáàmà wípé ah bóòrùn bá ti báyìí ẹjá kírùn ọlọ́run bá ní ó sọ fún wa bá ti sí látòkè délẹ̀ torí ìyẹ̀lá àgbọ́dọ̀ fi támpà pẹ̀lú ẹ̀fáwọn ẹ̀rẹ́

tẹ́gbẹ́sọ ajálàádà wọn kan wù ọlọ́run náà wá lófin tẹ̀ ṣe rí ẹ̀kọ́ tẹ́lá àkọ́kọ́ tí mo rákọ́ tí mo ní ìbádà kí ló fi ọlọ́run bá bẹ́ òfin pé máa ń ṣe kankan ìgbà tí mi ní kò ṣe lẹ́yìn tó jẹ́ jọsìn máa ń ṣe kankan ìgbà tí mi ní kò ṣe àmọ́ níbi àládà yẹn tẹ́wọ́n òfin tiẹ̀ opposite wani máa ṣe gbogbo ẹ̀ lọ dìgbà tí ṣe

ẹmọ débí láyín lọ bẹ́ẹ̀ ṣe ń dé ẹmọ jẹ àwọn àmàlà yín lọ bẹ́ẹ̀ ṣe ń jẹ ẹ̀ṣẹ̀ nídi ayá àmàlà ẹmọ jẹ tí ó lọ bọ́bá ní oúnjẹ tẹ́ ń jẹ jẹ ẹran jẹ ọlọ́ni lọ ìgbà tó wọ́n sọ pé ẹ̀yọ ilé ìpò mẹ́ gbófin ẹ̀ dìgbà tí ìfì sọ fún ọ pé ṣe don't do until you receive instruction from me to do ìtumọ̀ pé bí tẹ̀lé bá ọ̀tọ̀ ayò kí ló dé tẹ́ kí wọ́n bá ọlọ́run ní káàkiri lásìkò yẹn kí ló dé tẹ́ gbà ọlọ́run ní kágbá ní kí ló dé tẹ́ ẹ̀hẹ́n ó ní ṣe ìkan kan ìgbà tó fi clear instruction bọ̀ níbi àwọn aládà wa táfẹ̀ kan tí mo bá ń ṣe tẹ́lẹ̀ kó jíṣẹ́ tó wá bá ẹ máa ṣe lọ títí nígbà tó lọ́wọ́ fi sọ wípé ah, eléyìí ò sí bẹ́ẹ̀ mọ́ṣẹ́lẹ̀ ibẹ̀ yẹn làwọn táàpé nǹkan ọjọ́ ti wa ló ti wọlé ìtàkà máa béèrè ń bẹ̀ ni pé ah, ẹ dákun àṣà kan bẹ́ẹ̀ lù wà yẹ dákun sí nǹkan kan bẹ́ẹ̀ nú ẹ̀sìn tó takò tẹ́bá ṣe dá sí ìjọsìn ni ṣe dá sí nǹkan tẹ́yìn ṣe láàrin náà

àwọn bàbá àtàjù fún àwọn olè sọ fún wa pé kó tó di fún àwọn gan àwọn àwọn Yorùbá gan wọ́n mọ̀ Islam Islam lọ́dọ̀ wọn ṣé wọn ní mẹ́sẹ̀ ṣe kúmọ̀ wọ́n ní àbí wọ́n ní mẹ́sẹ̀ wọn kọ́ jáde àbí ṣe rí gbogbo nǹkan tí Yorùbá bá ń ṣe tí bá fi ń kọ́ ọmọ jáde tó ṣe bá àlè sọ pé bọ́yá torí pé ẹbọ ló wà ń bẹ̀ ni àbí wọ́n ń ṣe é fún sàtàn àbí wọ́n ń ṣe é nítorí pé wọ́n fẹ́ àfíìsì àwọn òsàkán ni tó bá ṣe pé láàrin ara wọn jọ mọ́ ó wá fóṣà unity àbí dáadáa ìtàmà béèrè mẹ́rin pé nígbàtí kankan òsàkó nú ẹ̀sì ẹ máa ṣe lọ ẹjẹ́ fún ilẹ̀ ìdàmú nísìnyí báyìí èmi ò máa ti ìlú tiwanda ẹ̀dàkùn ìlú kìnnìmọ̀ bí ìṣẹ̀dàmú mo sọ̀rọ̀ àti ìṣọ́nà kọ́ ọmọ sábà máa ń jọra wọn báwa bá pa súná nílọrin sá àbímá ẹwà fẹ́ràn ìfẹ́ràn àwọn ànáwà aláàbò alẹ́ẹ̀kọ́ pa ọ̀nà ní ọ̀nà lèrè ṣe ẹ̀ṣẹ́ tẹ́nà rí náà bá bá ṣe bẹ́ẹ̀ kíyàn wá ní à ẹ́dàkùn sáà lè máa gbé ìtẹ̀ẹ̀ràn fún àná ìdákan béèrè lásán ni pé ṣé nǹkan kan ní kan bẹnu Kùránì tó ní ẹmọ́ gbé ìdàmà náà kò sí láti ìsà náàbì kan ní ẹmọ́ gbé tẹran fún àná àkóṣù ẹmọ́ tẹran lọ ẹgbọ́n mi ẹ̀yọ́ máa pín àṣà ti wá nílẹ̀ àṣà tọ́lọ̀wọ̀n ọgbọ̀n tẹ́bálkọ́ bímọ lọ́dọ̀ ti wà náà ń kọ́ o ìyá tó bímọ kò gbọ́dọ̀ jẹ́ lá àbí kò gbọ́dọ̀ jẹ́ kíníkà tẹ́mà sọ á béèrè pé kò gbọ́dọ̀ tó rí kò gbọ́dọ̀ tó wíhùn ìtò ń wí ni pé haramu ni kò ṣe so orí kéèyàn wò nǹkan báyìí tọ́lọ́run bá pè ní halal kéèyàn sọ pé haramu ni èèyàn lẹ́tọ̀ọ́ ẹ̀ ọlọ́run bá lónìí èèyàn lè mọ́ jẹ́ ò ẹwọ́n bí ìyàtọ̀ mẹ́lá ní pé ẹ̀dà kò sẹ́ ẹ̀mọ́ jẹ́ lápá èmi ò láìkì láti bá ti jẹ́ ìmọ̀ àfẹ́kì mi ò ní problem o lè mọ́ jẹ́ lá tó fi kú ọlọ́run fẹ́ràn lá yàtọ̀ kò sì bínú kò jẹ́ lá no problem àmọ́ bí tó ti haramu ní jíjẹ lá o ah. ìyún o ti bọ́ sí rẹ́mù bí tó ọba nìkan lónìí ọlọ́nikúlẹ̀ àrọ̀ aìtùn ṣẹ́ẹ̀rí ẹsọ fún mi ma anzala Allahu lakum min rizqin ìtọ́lọ́wọ́ bá fún lárísì kínú tó dá tó ní kẹfì gbádùn

èèyàn lè ní choice o tí sọ pé ah, táà bá ti jẹlá o máa affect àbí táwọn olóyún ti wá tábà ti no problem ṣùgbọ́n àtọ́sọ̀pọ̀ àwọn olóyún ti yínú má sọ ọdún bí o ara tó gbọdọ̀ ṣe o ní pé ń jọ tóbìnrin kan bá wá láti fámílì kan tán jẹ láńlé tí wọn wọ́n wá fún ọlọ́mọ kan tó fún ọlọ́mọ òun ṣe rabaraba lóúnjẹ ẹlágbẹ̀ fún alọ́mọ yín ẹlágbẹ̀ àtọ́jú rẹ̀ ẹlágbẹ̀ ní kàfẹ́sà sí ràgbàràbà ló ń gólulẹ̀ àwọn fún ọlọ́mọ tán ọwà ní tọ́ bá ọjọ́ dí àwọn fámílì ọba ní sáyẹ̀ àsàdílé wà láwọn alọ́sàkásà ò tí bá ti ń jẹ láàrẹ̀ ẹgbọ́n lákùnjú ó di èèyàn tuntun tó kó fẹ́ wọn ò bí tí fámílì yìí náà yẹ́ bí wọ́n fẹ́ ni ẹ́ àníkákẹ́ ò ní ṣe pẹ̀lú ilá arọ́wò the same ọmọ tó ní ọmọ ìjẹ láhùn yọba ti lọ ní òyìnbó gbogbo tẹ́lọ́kọ́ ìjẹ ní àní ìjẹ ìsìnkún fresh day èyàn lè ní personal choice kọ́dẹ̀ èyàn sì lè máa sábà oúnjẹ kan tó pé kò kọ́ mọ́ lùyàn mi ò lè jẹ mi ò yú sí wọn anábì sọ́lá bá wà lè wà sọ́lá fún ààrẹ oúnjẹ Eh, agilinti agilinti ni o bá ń pè dọ́gbù ní lọ́rọ̀ wá ń pè òyìnbó ní báyá sand lizard ọmọ ẹnìkan dẹ́dẹ́ rẹ̀ wá gbé síwájú ànìyàn o ó fẹ́ fi pán àbí lélò lójú ara ànìyàn wá bọ́ ọ̀kan bánàbí òfin wá bọ́ ọ̀kan kọ́lù wọlé ìdíwá ní ànìyàn àhàrọ́mù ní húwà sí àhàrọ́mù ní

ṣùgbọ́nṣẹ́ rí gbogbo àwọn ọmọ tó bá ti jẹ́ ọmọ ilé adélékè àwọn ọmọ jẹ́ adé níyì agbọ́dọ̀ ta ọtí sí wọn lẹ́nu òun náà wọ́n fi ń jáde má débẹ̀ o ibi tí ó ti mọ̀ ní wípé gbogbo adé tó ń jẹ ẹ má bínú ẹ̀dá tó bẹ́yàn bá jẹ bálẹ̀ lú mílò ní owó tí ń kọ̀ tó ọ̀hún náà tó máa wò kí ah, ọ̀bọ̀ tó máa gọ́ọ̀nà àbí gọ́ọ̀nà ọmọ wo president àbí wọ́n jọ mọ́ wúra wọn báwọn question ni wípé ìgbà tí ọba lówó bá jórí adé tó ní ká máa ta títí ọlẹ́nu ládé rẹ̀ ó fi dó lórí dédé tẹ́rítì wò ẹni tó ń wá jẹ́ kíngì ní sàwúdí tó pé president lòun ọtí wọn ta sóhun lẹ́mù ọba lù lọrin ọba bàbá ọba tó wà ń bẹ̀ zulfat name jambari ọlọ́pọ̀ kẹwọn wọ́n náà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní jọta àwọn ìbájú pẹ̀síwájá ah, ah. wọ́n ni wọ́n ni Yorùbá máa ń sọ wípé àkúnlẹ̀ èèyàn òun làdáyé bá wípé gbogbo tó kálùkọ́ bá sí àkúnlẹ̀ àyàn ni pé dàdí àkúnlẹ̀ báyìí rágbá ẹsà fún ẹmílẹ̀ ìwá pé ìrọ̀ ni pé yíyàn yẹn

èèyàn ìkádàrà ń bẹ àmọ́ pé àwọn alákúnlẹ̀ ta yàn ààyàn ẹgbọ́ ẹ̀ẹ́ ọ̀fún mi mo sì dúpẹ́ tó kí láà ń pààyọ bẹ̀ òní pé kí ẹ̀wọ́n ní à ṣe láwọn ọmọ ilé ti wá o ní tí wọ́n bá ti bí wọn báyìí agbọ́dọ̀ gbé wọn lọ sí bí òòṣà kan kan fi yè agbọ́dọ̀ gbé wọn lọ sí bí odò kan kan fi yè ìyẹn tí ń bọ́ sí rẹ́ẹ̀mù ìjọsìn rẹ́ẹ̀mù ìjọsìn èèyàn gbọ́dọ̀ ṣe lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti lo ànábì sallallahu alaihi wasallam láti fi pa ṣírkù rẹ láti fi pa ẹbọ rẹ tọ́lọ̀ tó lo ànábì fún láti gbà yẹn òun ló fi ṣe wípé kódà gbogbo kan tó bá ti kó bá tó lè jí padà ànábì ó sì wọ́n àwọn lábọ́ akọ́nàṣùn gbogbo tó bá lè jí tó sọ pé ah eléyìí kọ́nà bí ọba ní intention rẹ̀ ma ọlọ́wọ́ bó sì wọ́nù wọn pútọ̀ ká máa ṣe ọkùnrin kan wá bá nẹ́bí sallallahu alaihi ìlérí bá nínú èyí gbọ́nà tọ́ ìsìnkẹ́yàn sọ pé a wàlá ìtúwà pàṣẹ ẹ̀gbàmù yìí èmi náà ó dùn báyìí ń lọ lè gbé kìíní kan síbẹ̀ ọba sọ ìwúkú wí ní o èyí gbọ́dọ̀ mú iṣẹ́ o àmọ́ èyàn máa ń ṣe ìlérí fọ́lọ̀ kí ẹni ọlọ́run orin nǹkan báyìí tí ń gbé lọ tó bá ṣe fún mi mo sì lérí pé màá gbàwẹ̀ ìjọba ìfọ̀ mo sì lérí pé màá ṣe éèkì káàbù ní mọ́sálásí ọjọ́ báyìí mo sì lérí pé màá ké pàtì báyìí ní Qur'an mo sì lérí pé màá ṣe dáadáa màá ṣe sọ́dápọ̀ báyìí mo sì lérí pé màá fúnyà màá ṣe sọ́dápọ̀ èyí báyìí èyàn máa ń ṣe irú ẹ̀ bẹ́ẹ̀ báyìí ti ṣe ń kọ́ ó gbọ́dọ̀ mú ṣẹ kéèyàn wá ṣe irú rẹ̀ tán kó wá ha tẹ́mọ̀ pé jọ́lẹ̀ bá ti wá àkàkọ̀ sínú ìṣẹ́ nílẹ̀ olóde ẹlòmí torí pé ń wò pé bóyá tó ń bá jẹ́ kó ga lọ́wọ́ fi ṣe fún ọlọ́run bá fi lè fún mi lọ́mọ 100 days níbi kàwẹ̀ fún wọ́n á fún lọ́mọ 100 days wá ga kí irú ẹni yẹn ó ṣe ìtẹ́ni yẹn ó ṣe òní wípé ìtẹ́ni yẹn ó ṣe òní wípé ṣé agbára rẹ̀ ká tó wímá yóò wá ti kàfàrà tí èèyàn máa ń ṣe tó bá búra ẹ́ kí ni kàfàrà yẹn òun ni wípé yóò fún tálíkà mẹ́wàá lóúnjẹ àbí kó fún wọn láṣọ wọ̀ àbí kó sẹ́sì ẹrú bí ò bá wá lágbára ọ̀kọ̀ọ̀kan nú mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbà ń ló ti tó wípé yóò wá gbáwẹ̀ ẹjọ́ mẹ́ta kìí sáwẹ̀ ẹjọ́ mẹ́ta ní kọ́kọ́ ń sáwájú wípé èèyàn búra pẹ̀lú ọlọ́run kò wá fòfilẹ̀ pé wọláyìí ni ò ní fún ẹ kéèyàn fẹ́ kápadà wá bẹ́yàn kéèyàn wá léèyàn wá fẹ́ fún èèyàn ó sì kàfàrà wàláhì tó ń pè ó àmọ́ kìí ṣe àwẹ̀ ẹjọ́ mẹ́ta ló fi bẹ̀rẹ̀ èèyàn mẹ́wàá lóúnjẹ àwọn mẹ́wàá jọ kan ló fún ọmọ bá lágbára mo ti fún ẹyọ kan lónìí nítorí fún ẹyọ náà mi títí tó fi pé lẹ́yìn ọ̀bá wá lágbára ilé yẹn kò lágbára àti fún tálíkà ló ń jẹ kò lágbára àti fún tálíkà mẹ́wàá lásọwọ̀ kò sì sí choice fún pé kó sẹ́kìrì ìgbà olóso wá kan àwẹ̀ ìjọ mẹ́ta so lásìkò anábì sallallahu alaihi wasallam adisa bidawud ọkùnrin kan wá sí ní lásìkò anábì sallallahu alaihi wasallam pé òun ó pa màálù òun ó para nkúmi òun ó gúnra nkúmi lásìkò àyíká mẹ́ta pé ní buwana àyíkàbá bọ́lọ̀ bá ṣe kàbá ìfún mi láyé báyìí tí ń jẹ́ buwana ẹ́ ma gúnra kúmí kà síbẹ̀ wọ́n bá ti gún nínú Islam bàbá púpá bá pa ẹran kún apa màlúù apa ẹran apa ràn fún mi bẹ́yàn bá ti pa tán pípa rẹ̀ wọn náà ni pé èyàn dedicate ẹ̀bọ́lọ̀ èyàn náà lè yóò jẹ́ ẹgbọ́n Islam èé ṣe ẹ̀sìn pé wọ́n ní kẹ́ ẹ̀pẹ̀rẹ̀ kẹ́ sílẹ̀ o

so kìí ṣe ẹbọ àwọn alálàájẹ nǹkan wa ṣùgbọ́n àti ṣe ìjọsìn fún ọ̀lọ́ tán àǹkẹ́ẹ̀sì wo gẹ́gẹ́ ọ̀rọ̀ kọ́tọ̀ ta ń sọ tẹ́rí tẹ́yàn bá nílùú tí wọ́n bá ìbá bá pa ẹran súná ẹ̀mà ẹ̀dá kò kílẹ̀ mọ̀ látàrí ò bá bẹ̀rẹ̀ súná bóòlá tí wọ́n jẹ́ ajẹ́ àrí ẹwà béèrè pé kí ní Islam ní ká ṣe tẹ́bá wá ti gbogbo tó bá wù ara lè dìde ní jíjẹ bó bá wù kò dé jẹ sí lé tíwọ̀n nìkan wọ́n dá jẹ́ bó gbogbo ọ̀nà tẹ́ bá fi lè ṣe náà ní ìsìláàmù fara mọ́ arábí kọ́jọ̀ ti wọlé nù ìrìtẹ́wẹ̀ kọ́jọ̀ yàtọ̀ pọ̀ ní jẹ́ ẹ̀kọ́ máa máa ń tẹ́ ẹran súnmọ́lẹ̀ àwúta àwọn èèyàn pèyàn sí kọmọ mẹ́jọ́ bá ti gbẹ̀rẹ̀ súnà wọ́n gbé kan ìyá ọlọ́mọ ní òjò gbẹ̀rẹ̀ súnà tá <laughs> ẹ̀wọ́n lóhun ló dẹ́jẹ̀ ẹlẹ́ pé kó fi protein yẹn wọ́n fi rẹ̀ ní jẹ́ bọ́ bá rí wọ́n lé àwùsá rẹ̀ wọ́n rẹ̀ táwọn òṣèṣẹ́ lọ́dí mọ́ báyìí ní mọ́sálásí látò àpapẹ́ ah, ah, àṣàmú kàrùwá àbímọ yóò sì fọ́n súùtì àti dàbídọ̀ ẹni tó gbà mọ́ náà <laughs> àgóòdì pẹ́tọ̀ mọ́kànlọ́pọ̀ náà ni ó mọ́rẹ̀ ti pé yóò bá ló kọ́ wọn péyàn ma ń péyàn wá ah. <laughs> Islam torí pé kí ní kọ́ kò sí nǹkankan tó takò kò takò kẹ́ ẹgbẹ́ ran há kí ọmọlọ́wọ́ jẹ́ kò takò kí wọ́n nìkan dí sínú ọ̀dá jẹ́

kéèyàn ṣe lérí fọ́lọ̀ yẹn gbọ́dọ̀ mú iṣẹ́ ṣùgbọ́n òun fẹ́ bí ọlá àwọn pẹ́ṣàn kan náà anábì ni ayé tó gbé ń bù wá náà yìí alkana fi àwọ́sànú min àwọ̀sánì ìjàìlì yàtì yóò bá ti ayé tó dákọ̀ yìí ṣe tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ rí kódà tí ò bá sí ń bẹ̀ mọ́ nísìn ṣe òsàkà ti wà ń bẹ̀ rí tẹ́lẹ̀ lákọjà ilé àtàbọ̀rí ìmọ̀wé arábí òbí pé ṣe wọ́n ń bọ ń bẹ̀ lọ́wọ́ ní ti òun ẹ́ because wọ́n bá ń bọ ń bẹ̀ ọ̀rọ̀ fẹ̀kẹ́ tẹ̀ rújú èyàn gbọ́dọ̀ tó lọ ṣe ìlérí bẹ́ èyàn ṣe bọ́nù àmọ́kè ayé tó dákọ̀ iṣẹ́ wọ́n ti bọ òsà ń bẹ̀ rí tó ti jẹ́ ṣráì tó ti jáyé ibì kan táwọn èèyàn tẹ̀ kan ti máa ń gbé ẹbọ lórí tàbí alábìbèrè tẹ́ ìdára bí bèèrè pé tẹ́sàgbà pé ìwọ́n sì lérí iṣẹ́ ọlọ́run ọba ni wọ́n fẹ́ ṣe fún so orí tá bá fi aláwọ̀ rẹ̀ kó lọ lè ṣe ń bẹ̀ yóò padà tún jí nǹkan tó ti parẹ́ ń bẹ̀ alábi bèèrè pé ṣé wọ́n ti fẹ́ òsánbẹ̀ẹ́bẹ̀ rí ọkùnrin ní la alábìnrin ó bá ṣe mẹ́rin alábi tó wá tó bèèrè alkana fi ya ìdún min àyájẹ̀ ọdún àwọn ẹlẹ́bọ táwọn ẹlẹ́bọ ti sọdún láyé yẹn rí tí wọ́n mú láyé gbígbá ìbítà tí wọ́n sọdún wà ní kọ́dàkọ́ bá ṣe mọ́ anábì bèèrè ọlẹ́lá ìtumẹ̀ ní pé ṣe ìtànbà fi lè sọdún bẹ̀rí tí wọ́n tún àrùn lè payara sí bẹ́ẹ̀ yóò jí ọdún ẹbọ tí wọ́n ti ṣe kọjá yóò jí anábì ní tó wà pé ń tabáwì kwẹ́ṣẹ́ alákọ̀ọ́kọ́ pé ṣé wọ́n tó fà ń bẹ̀rí ṣe ṣé wọ́n sọdún wọ́n bẹ̀rẹ̀ wọ́n náà lọ wá ṣe ìlérí fọ́lọ́run ọdá o a ó fi bìnàbìrì mú lérí rẹ̀ṣẹ̀ gbogbo ń tọ́lọ́run ọba pè ní àrọ́mù ó gbà lọ́wọ́ lárúbáwá náà ni bá àwọn tí lárúbáwá náà máa ń ṣe já ìlíyà gbogbo ránú àwọn táwọn aláṣẹ́wó ṣe ibáyìí náà ló pín látòjà iléyà náà kọ́dà táwọn aṣẹ́wó wà láàrin lárúbáwá táwọn náà ní flagi tí wọ́n ti mọ̀ pé flagi lágbájá nù lizzy nù flagi gíní kanù flagi kọ̀ǹfọ́nù àwọn náà ní ọlọ́run ọba ló fi ẹ̀sìn gbá lọ́wọ́ wọn tó kẹ́ àtàwọn kọ́lẹ̀sì o lárúbá náà bá ilẹ̀ difficult ọ́rà gbogbo nǹkan tó lọ́wọ́ bá ṣe ní haram kìí sí pé bọ́yá àfihàn expose gbogbo bọ́lọ̀bá ní ká má ṣe zìnà bó ṣe lé tí ó bá òní ṣe zìnà bẹ́ẹ̀ náà ló ti lè fún lárúbáwá náà àwọn èèyàn ń bẹ ní Maka ní Madina láwọn gómìnà tá ń yọ ọdẹ tẹ́lẹ̀ ọgbà àṣẹ́fà pé wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ ni bọ́lọ̀ ní ká má mú dìí láti fọ́sílẹ̀ náà lè mú lárúbáwá even dìsín àwọn kan náà ń yọ ọmọ so mọ́ sọ pé ṣó ìwú ọ̀tẹ́ ìgbé wà yẹn tàbásà lárúbá kìí sáà àjẹ́ náà ó lè fóun náà ọ̀nà wọn bí ó ti gbé jáde ṣùgbẹ́sẹ̀ ọlọ́run wọn so tó bá ti ká àwọn ọmọ àmàláàtì àwọn nǹkan táà fi ń bára wa ṣe tó ti pé ẹ̀dá tẹ̀kan mọ bí ó ṣe ṣe tẹ́lẹ̀ kọ́lá bọ́lọ̀ ọ̀bá ń rò jíṣẹ́ gbogbo bá bá ṣe ń ṣe ní tákà máa béèrè pé tí nǹkan kan bẹ ń rẹ́ẹ̀sìn tó tàbí tí ò bá ti sí wọ́n kálukú máa ṣe tẹ̀lé àǹkárá táwọn wọ̀ ní ọgbọ̀ sí wọ́dá mo fún ìtọ́ fún gbogbo ìláyò dà tó kókọ ìjọ kọ́ máa dààmú kọ́ máa lọ rí kọ́ máa bọ̀ ikú kọ́kọ́ máa wọ́n so wípé nílùú kọ̀ọ̀kan ẹni láwọn àṣà kankan tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó ìtàmà bèèrè bí àwọn àṣà yẹn ní wípé ṣe nǹkankan bẹ tó tako ìsìláàmù ń bẹ àti nǹkankan bẹ tí ìsìláàmù tako tí ó bá ti sí ẹ̀frí ó bá ṣe pé lọ́dọ̀ ti yé wa o ẹ̀sàn lọ́dọ̀ ti wa envelope kan fún bàbá àgbà envelope kan fún ya àgbà envelope kan fáwọn ọ̀dọ́ lé so orígbò lè sọ́rùn ẹni tó bá ti fẹ́ fẹ́ ìyàwó bá ti tẹ́ lọ́rùn rẹ̀ tó mọ̀ pẹ́tọ̀ òun lágbára tó lè kìí sọ̀rọ̀ kó mara káyà fún pé ah, àmọ́ tó nígbà táwa ti ń ṣe nísìnyí tó ní láti mú wálẹ̀ rí pé ṣé nǹkan kan bẹnu Kùránì ṣé nǹkan kan bẹnu súnà nábì tó takò kìí ṣe pé kílẹ̀ rí rẹ̀ ṣé ẹ gbọ́ mi ẹ́ kẹwà kílẹ̀ rí rẹ̀ fẹ́yẹ̀ bá ní wo lórí fámílì jíwa béèyàn bá fẹ́ fẹ́yàwó bàbá ní fọ́lọ́mọ́ta àwọn obìnrin kan ni wọ́n wá ó àwọn obìnrin ó sì jẹ́ méje ó jẹ́ kí ní jẹ́ mhm. ẹgbàgbàrà fún mi yàwó àbí ìmìnà mọ́sá ni yàwó ọ̀dá àmàrí jí kẹ́nìkan wá dé ẹnìkan wọ́n sí tóní kẹ́nìkan gútọ̀ àbẹ́bá bẹ́ sí ọlọ́dọ̀ ti wá o ẹkọ̀ iṣu wá iṣu 40 epo gálọ́nù

Eh, ọtí nìyàn ọlọ́run ọba haram ológun ọlá àtàtíwà náà Ọ òun dàpùn ìyọ̀ yóò kó máa bọ́ ọgbé 5 ma máa bọ́ ọgbé jíìjì wá máa bọ́ ọgbé wáìnì wine wá ìwó ma replace ẹgbẹ̀ ọlọ́run fún ọkọ̀ àmúkẹ́ ní à sórí lọ́sìkò annabi wọ́n gbá non-alcoholic wà láà

àmọ́ bó bá ti wá dé ní ìsìnkú onítọ̀ sọ wá rí ilé tiwa bóbìnrin bá fẹ́ àwọ fámílì tiwa ìtọ́wà wà bẹ̀ ni pé àbúrò wà ló bá fẹ́ lọ́kọ ni tó wá gbogbo àtàkọ́ ajẹ́gbọ̀n rẹ̀ náà àkọ́kọ́ wá dì mọ́yàwó rẹ̀ hmm. ẹni tó fẹ́ fẹ́ yàwó nìkan ló ní asẹ́ẹ̀tì ló sì láṣẹ lórí ìyàwó ọgbọ́n ọlọ́ ti wá ká àwọn míì náà táwọn náà fẹ́ kan lè jì má bó sí sọ kò ká ẹ̀gbọ́n ọkọ ìyàwó máa but brother mi ni pé ètò tí ìyàwó rẹ̀ wá ní wọ́n ní oko edege kan kò jẹ́ lọ hẹ́tọ̀ èèwọ́n tó ní jẹ tọ̀ wọ́n dé bẹ́ ó bá ẹgbẹ́ fámílì yìí ìtẹ́bà máa ń ṣe ní pé tàbátí fẹ́ ìyàwó wá sọ́dọ̀ wọ́n ìyàwó yẹn bá dàgbà gbogbo ọmọ tó bá ti bá ń lè ọgbọ̀dá ní ọmọ pé a ní tó bá sẹ́sẹ́ ìyàwó lọ́rùn ojíwàlá ọba ní ká fọ ọmọkùn oónú yóò ní bọ̀dá ìsìlámù tako bẹ́ni wọ́n bá sọ fún bá ti gbà ọgbọ́ àwọn ẹ̀rìn tó bá ti ka àwọn àṣà wa tà ń ṣe tí kìí ṣe pé bọ́yá ẹbọ là ń fi ń ṣe kìí ṣe pé bóyá òrùsà kan là ń dàrẹ́ ìtẹ̀ sí kìí ṣe pé bóyá tó pà àwọn alálẹ̀ ìlú kan lásọ pé ah, ìtẹ́ ní káṣẹ̀mù ẹgbọ́n tó ṣe wípé àwa náà àákàn bí ń tàtà láàrin wa ní táàmà bèèrè ní pé kí ló takò ó wá lè máa wá yàtọ̀ from one culture to the other hmm? gbogbo tábàdí ṣe wáyé wátá nínú nǹkan tó jẹ́ àdátùn in tí ó mọ̀ wà bẹ̀ pé ṣe hàlálù ní àbí hàbọ̀ ṣe rí bẹ́yẹ̀ bá ní àṣà èyí ìdánù ìjọta bá ṣú àṣà mí hàn ìwọ́gbọ́ mú eré níṣe báyìí àwọn tv ní bẹ́lẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ ń tún ṣe ni ìdá àwọn ń gbọ́ ìfẹ́kọ̀ọ́ bá wọ́n láti dájì tán lọ kó gbogbo àwọn sáàǹtì wọ́n ní tẹ́ńlá pípa àwọn oṣù ẹni bọ̀dì tó bá tó ń kọ́jú ni bọ́n táwọn èèyàn máa wínú igbé ìjọba tí wọ́n lè bá tífí ní bẹ́ẹ̀ni tó bá lálejò yóò fi ìyàwó rẹ̀ tàlejò fún ọpá ńgbà kẹjọ sùn papọ̀ láàmúgbọ̀ wọ́n ti yarí iláìláì ẹni ti ó fẹ́ dé pé way of life kìí nìkan ó dá sọ́rọ̀ jíjẹ àwọn kìnnì kan bẹ tí yóò bá ń jẹ tẹ́gbẹ́nà Islam haram hmm? bàbá àwọn kan ní ìtọ́sọ pé à àwọn ma ń jajá ẹ mọ́ pé lásàrò jajá kò lé ìdè jajá ó bá jẹ́ mùsùlùmí àwọn ma ń jẹ ẹlẹ́dẹ̀ ó yọ kú kọ́ àwọjá sáyé wọ́n jẹ́

so in summary àwọn nǹkan tí ń jẹ́ muamalat láwọn nǹkan táwọn ẹ̀dá tí ń ṣe wọ́n fẹ́yàwó wọ́n ń tajà wọ́n ń rajà wọ́n ń kọ́lé wọ́n ń pami wọ́n ń jẹun gbogbo àwọn kan yẹn ìdí islam ti ń bẹ̀ ni pé islam ó wà sọ kó fi pélé ẹmọ́ sọ àmọ́ yòókù ẹmọ̀ ṣe rẹ̀ nísìnyí báyìí náà islam ìgbà mẹ́wàá ń bẹ ọlọ́run bó sàwọn òfin mi tọ́lọ́run bó ni ó tọ́

kò tí ìdí haram èyí tí ó di haram ní kí wọ́n wá ṣe ló fi fẹ́lú mi pé ẹ gbọ́dọ̀ ṣe ẹjìn fún ilẹ̀ ìzàkù nínú Islam Islam allow wípé àwọn cousins wọ́n lè fẹ́ra cousins wọ́n lè fẹ́ra pé bí mo ṣe wáyé táà ní àbábùsálà tó àlẹ́gbẹ̀ẹ́ mi àjọ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò mo wá bọ́kùnrin èmi wá bí obìnrin ọmọ ọkùn obìnrin tèmi àtọkùnrin tẹ wọ́n lè fẹ́ra islamu aláwọ̀ àdíkò ṣe ìgbérísì èmi mọ́jọ́kùnrin mọ́ wá ní sísà mi sísà mi wá lọ lílọ́kọ́ mú mi sísà mi wá bọ́kùnrin síbẹ̀ èmi wá bí obìnrin kọ́mọ tèmi àtọmọ sísà mi wá fẹ́ra wọn islamu aláwọ̀ kìí ṣe kó aláwọ̀ rẹ̀ nìkan gan kọ́dọ̀ ó tún ṣẹlẹ̀ annabi sallallahu alaihi wasallam nínú àwọn ìyàwó ànábì a ń pè kan ní Zainab bintu Jahsh Zainab bintu Jahsh Zainab bintu Jahsh òun àtànábì cousins ni wọ́n bá wọn ti jẹ́ cousins ànábì bàbá ànábì Abdullah bin Abdul Muttalib Zainab tó jẹ́ ànábì ìyá àti ẹjẹ́ Umayma bintu Abdul Muttalib Umayma tó jẹ́ ìyá Zainab pẹ̀lú Abdullah tó jẹ́ bàbá ànábì tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n so ànábì wá fẹ́ Zainab kọ́sìn ni wọ́n táwọn fẹ́ra wọn tọ́ ọlọ́run ọba ló tọ́ kìí ṣe pé túmọ̀ rẹ̀ ni wípé fúláàjì ló bọ̀rọ̀ fẹ́ kọ́sìn rẹ̀ ìrọ̀wẹ́ ẹ̀gbọ́n ni ó ẹ́ kẹ́ni ha ní

tó bá ti sọ́wà ó ń takò ọ̀rọ̀ ọlọ́run gẹ́gbó ẹṣẹ́ yí pé ọlọ́run ọbọ̀ òṣè àmàlà kò ṣe ní àrọ́ màbí ìyẹ́ lè dìsáì pé èmi ò jàmàlà bẹ́yàn ò bá jàmàlà kò sọ pé ó takò pé ó sọ pé àrọ́mù ni àmàlà níbi nǹkan tọ́lọ̀ bá ti fún wa choice tẹ́yàn bá dìsáì láti má ṣe for one reason or the other nítorí nǹkan tó ń mọ̀ bọ́yá láwùjọ rẹ̀ pé à ah, nǹkan tí ó dàgbó pọ̀ ju tí ó tún ṣe lọ ìwọ ń dáa ṣe nù àmọ́ sórí ló ṣe lọ́dọ̀ rẹ̀ o lè mọ́ rí bẹ̀ lọ́dọ̀ ẹ̀lò mi o gbọ́dọ̀ wá pàṣì fàtíwá kò wá ní ẹ́ ọjọ́ mọ́ ọmọ gbọ́dọ̀ ṣe báǹkọ́ ó mójú tó ti kí nítorí tó lè kọ́ sí fún ó wà fi tẹ̀lù mí ilẹ̀ hmm? sàwọn kan bẹ bá tẹ̀ gbogbo ṣe rí ah, yóò fẹ́ jọ tàwọn elégún bẹ́ẹ̀ bá múra báyìí yóò jọ tàwọn ẹran abọ̀sá yọba ápù mọ́jà múra bẹ́ẹ̀ àmá àwọn nǹkan bẹ tó lè má jẹ kọ́ńtọ̀ báyẹn báwọn pẹ̀pẹ́rù nǹkan tí wọ́n ń kọ́ńsídà yẹn kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí O ní mẹ́kẹ̀ wà kágẹ́ fìlà nkara

e ò jìmọ̀ fi mí ah. <laughs> eh, ah. sí ẹ̀yẹ́ ni kíákíá mọ́ lọ sọ́nù tọ̀sẹ́mà yí pé ní ìsìn awọn àwọn náà wọn ma àmẹ́nu wọn ò gbá ká pé wíwọlé sí haram ọba tí ó bá ti fòfin sí àbí aṣọ yí obìnrin kan lónìí tó bá ìpé ní àṣàyàn àti límìtì ẹ̀gbá ìtàfin dọ́kùnrin mọ̀ ní tàfin dóbìnrin mọ̀ ní ẹ̀fì ilẹ̀ kó ṣe wà ìgbà tí kọ́ṣọ̀ ní ó fi yìnbọ́ àwọn bọ́lọ̀ bá kẹ̀kà ti lè sọ pé nǹkan yí ọkùnrin ò gbọ́dọ̀ wọ̀ nǹkan yí obìnrin ò gbọ́dọ̀ wọ̀ kọ́dà bí kọ́ṣọ̀ rẹ bá sọ gbọ́dọ̀ sí torí pé òfin ọlọ́run ọba ẹ̀ yóò wà universal bẹ́ẹ̀ yóò wà universal àwọn òfin kan bẹ tọ́lọ́run ọba ṣe nítorí pọ́lọ́run ọba ò fẹ́ kó sí pé àárín wọ́n ó dàrú ni ẹ̀yìn ẹ̀wòwò láti jọ ló ti wà nínú òfin pétọ̀ ọkùnrin má kọ́kọ́ má ṣe bí obìnrin kóbìnrin má ṣe bí ọkùnrin ara tó mófin yìí wá ni wọ́n fi ní kọ́bìnrin kọ́kùnrin kọ́kùnrin má farun gbà yìí ṣe inú gbogbo orun táwọn wù lórí táwọn wù gbogbo ara facial hair báyìí àwọn irun tí ń wù ní ojú báyìí ọkùnrin nìkan níní ṣẹ́bá ti wó dára ẹni tó sì fàá di pé gene tó ń control orí y chromosome ló wà gene tó ń control pé kéèyàn nírun lójú kó nírun bá orí y chromosome tó kọkùnrin nìkan níní òun ló wà tẹ́ ẹ bá fi ní tóbìnrin bá fi ní rọgbọ̀n ramadova tó bá fi ní rọgbọ̀n n tó fà ò ní wípé ṣẹ́rí bẹ́ẹ̀ bá ti ní y chromosome tọkùnrin ní y chromosome ló ń control production of testosterone testosterone ni hormone tọ́pọ̀ ọkùnrin ní produce ẹ̀ jù obìnrin máa produce díẹ̀ díẹ̀ testosterone ẹni máa wá tẹ̀kan máa wá gáìdì gbogbo feature ọkùnrin bẹ́ẹ̀ bá yọ́ pé mẹ́bàá ti ń dàgbà bọ̀ wá

wọ́n pè ní adrenal gland adrenal gland renal ní sáyẹ́nsì mìíní ní tó bá ń ṣe pẹ̀lú kidney renal renal medicine so òkè kidney ni adrenal gland wà ṣe ní tó bá ṣe kidney ló dàbí ẹ̀wà yẹn kidney tó wà lókè ẹ̀ náà pè ní adrenal gland ó wá láwọn hormones kan tí ma ń pòrò gẹ́sì tẹ́lá àwọn hormones yẹn ní àwọn hormones yẹn ó lè wà converted testosterone

torí iṣẹ́ rí bẹ́yìn bá ní à ah, ìbọ̀sẹ̀wọ́bìnrin lo ìbòrí ọkùnrin náà máa ń lò àmọ́kùnrin nìkan ní ìrọ̀mà ọlọ́run wá sọ pé kọkùnrin má bàjẹ́ òun lẹ́bí rí wípé lẹ́yìn èlé tó ikó filẹ̀ ọlọ́run ọbọ̀ sọ pé kó má fàrún orí eléyìí tọ́lọ́run ọba ní kókó yọ kó ìtọ́lọ́run fi ní ṣáàrìbù lédè Lárúbáwá ẹgbọ́n ṣáàrìbù àyẹ́ ṣúrọ̀bù ṣáàrìbù kí ìsúnmọ̀ ṣáàrìbù ẹn tí ń mú nǹkan ẹwọ́n ìsúnmọ̀ ṣáàrìbù ẹwọ́n tó ń pè kí ìṣáàrìbù bẹ́yàn bá fẹ́ mú rú fúra tó fẹ́ mú núnú ìjí ma ń dádọ́ ẹgbẹ́ gbogbo ẹ̀dẹ́ wà sẹ́yìn ọgbẹ́ òní wà sẹ́yìn yóò máa wá fún yẹ̀rí fígọ̀ tí ó dáa ó mọ́ ìpéjọ bá ti wá fẹ́ mú nǹkan eléyìí náà máa mú bẹ́ẹ̀ lára ìpé ẹ̀fẹ́lẹ̀ ìdánù ẹ́ kẹrin tẹ́ mú mú kó rọ̀ ó sọ pé fíjọ wa yóò fi dúró dáadáa ẹ wá wò nísìn níjọ́ táwọn èèyàn fẹ́ kan ti kọjá là wípé wọ́n wá múrun gbà wọ́n gbé kú gbogbo nǹkan tọ́kùnrin ń ṣe obìnrin náà ń ṣe sẹ́mọ́ tó padà bí lónìí ó padà bí pronoun problem nílò òyìnbó báyìí lónìí báyìí èyí ó kàn jí báyìí náà ni ọkùnrin ni wọ́n bí yóò ní máa address mi àtọkùnrin ṣì ní olùfúnrin ṣì pé ṣì mọ́fẹ́ máa jẹ́ èyẹ́ sì lè jọ́bìnrin kó ní hì mọ́fẹ́ máa jẹ́ èyẹ́ lè jọ́kùnrin kó sọ wípé ah, ẹwẹ́ bá ń ṣe sọ́jú obìnrin mọ́fẹ́ máa jẹ́ ẹwà rí ẹni tó ṣe pákùnrin wọ́n bí yóò wà lóò fẹ́ participate in the sport tó bá obìnrin wọ́n ṣe ní tó sáà ní pé afẹ́kan ti cross the line láì ń pé kọ́kùnrin wájú obìnrin nígbàtà crosses láti kọbádà so in essence ta ń sọ ò ní wípé nínú àwọn ìjọsìn a lè fi kankan fún in the name of Allah torí pé òun rúlù ẹ̀ ní wípé ẹ gbọ́dọ̀ ṣe ìgbàtẹ́ ti rí injunction látọ̀dọ̀ rẹ̀ ìkejì àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ṣe lálàálí fún ká jẹ́ ẹnìkan kan ò ní sétọ́ọ̀sì pé kókò ní haram ó lè má jẹ́ òfúnra rẹ̀ tó bí halal bá ìmì jẹ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta níbi àwọn nǹkan tó wá bọ́ sí àwọn àláádà wa ń kọ́ a mọ̀ wá ṣe lọ títí táàfì rí nǹkan tó takò nínú ẹ̀sùn gbogbo tàbá ti ṣe jẹ́ àláádà tí ò takò kankan nínú ẹ̀sìn ọ̀bọ̀ sọ pé bí lárúbáwá bá ṣe ń ṣe é òní kí Yorùbá ṣe ṣe òní káwùsá ṣe ṣe ó tú nílẹ̀ ń bẹ ibi tẹ́ẹ̀tì máa wá universal rule pítọ̀ ìjẹ́ kankan bẹ́nu ẹ̀sìn òní ká mọ́ ṣe báyìí nígbà mẹ́bí ọlọ́run bó takò nǹkan tó pé ní ìjọba ṣe yóò jẹ kájú àwọn kìfìrí ìgbà míì bẹ ẹ̀sìn ó takò nǹkan tá a bá ṣe yóò jẹ ọkùnrin jẹ obìnrin àdúrin jẹ ọkùnrin ìgbà míì bẹ nǹkan míì bẹ tá bá ṣe kọ̀ yóò jẹ kájú àwọn èèyàn tọ́lọ́run bá bínú sí àwọn nǹkan míì bẹ ìgbà bá ṣe kọ̀ yóò jẹ kájú ẹranko gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ ọgbọ́n fẹ̀kan pé ẹ má ṣe torí nǹkan báyìí jàmá tí mo bá bí yín wípé tí kìí bá ṣe ẹ̀sìn tí kìí bá ṣe ẹ̀sìn ẹ sọ fún mi bá a bá ráwọn kan ní kọ́ọ̀tọ̀ tí wọ́n tán bá sọ pé èmi ò rírí sí tóbi ṣe pé ní sí pé ìyá àtọmọ ò lè bára wọn lókọ̀ tó bá lásà àti wọn nù ẹ̀sùn ìsìtáfún pé ah, ah ìyá àtọ́mọ ọmọ ọlọ́pọ̀ ẹ̀sọ ń táàfì ìtakò wọn tí ẹ bá sẹ́sì ẹ́ a ni a ah, ò lè ọlọ́run fẹ́ tẹ́ wá mara nǹkan tọ́lọ́run fi fẹ́ o ni wípé iṣẹ́ ọlọ́run bá fẹ́ pọ́nmà náà bí adámàlé wípé bẹ́ẹ̀rẹ̀ kó bá ṣe ṣe kó mọ́ nígbésẹ̀ ayé ẹranko kò sí bàbá ìyá ló wà ẹwọ dáadáa nígbèsí ayé ẹranko kò sí bàbá ìyá ló wá ìyá ní tọ́jú ọmọ ọmọ tó bá bí kalẹ̀ báyìí ní náà kò lè gun ìyá ẹ̀ tó kò sí bàbá lọ́nà ọ̀hún ní ti bàbá ń bẹ̀ níjọ́ tẹ́

ẹwà ní bẹ́rẹ̀ òṣè tó wọ́n lẹ́fẹ́ padà sí àwọn kan bẹ lónìí lágbàáyé tàwà yìí Japan ni pé fẹ́ máa ṣe bí ajá ṣe ń ṣe ó wá lọ kọ̀stúmù ajá owó dọ́là ló ó wá dàbúra rẹ̀ bájá ni pé Ọlọ́run ló pọ́n kẹwà ní a ìtọ́ wù ú ṣe mú ni àwọn kẹkẹrẹta ṣe individual level àwọn kẹkẹrẹta ṣe at communal level àwọn kẹkẹrẹta ṣe at national level àwọn kẹkẹrẹta ṣe at international level àwọn kẹkẹrẹta ṣe at intercontinental level ó ti ní èyí tó lọ́wọ́ bá ti lófin bẹ̀ ó gbọ́dọ̀ wà uniform tó gbogbo tó bá jẹ́ mùsùlùmí ìbọ́lọ́wọ́ bá ti ṣe fẹ́ bí ò bá ti fẹ́ fún yóò bá so rúùlù rẹ̀ nù ìyẹn là ń pè ní gbogbo nǹkan tó bá ti wá sí wá nǹkan mi àwọn alálẹ̀ ìlú yìí wọ́n ní ká ṣe kò sọ́rọ̀ alálẹ̀ ẹgbọ́ alálẹ̀ èyàn ní ancestors lóòtọ́ pé àwọn tó

fọwọ́rẹ́gbẹ́tọ̀ ẹ̀dàkọ̀ ẹ̀kọ́ bojú wẹ́yìn ojú olówó ẹ̀yìn ó ti àmọ́ pé àwọn kan náà bàbá bá wá àwọn kan lágbọ̀rọ̀ mọ́ wá ṣe tó fi ní bínú kò ní bínú ọgbọ́ kò tí ẹ̀ráyè rẹ̀ òun ti fẹ́ẹ̀sì tí ń bá káwàá gbé sí ayé ọba ti ní kó sábà sínú àwọn tó kẹ́ ní oṣù yìí kúkà wá sínú àwọn tí ó yọ ọmọ sí inú oṣù yìí kúkà wá sínú àwọn tálámọ̀ ìwọ rọrùn inú oṣù yìí kúkà wá sí àwọn tó fàlùbáríkà sára àwọn àtàwọn ará ilé wa tó ti fún inú oṣù yìí kúkà wá sínú àwọn tó ṣe pé yóò gbàṣẹ́ wọn oṣù yìí kúkà wá sínú àwọn tó fẹ́ràn inú oṣù yìí kúkà wá sí ẹ̀rọ táwọn tó fẹ́ràn ọlọ́run bá inú oṣù yìí ọlọ́run bá wá ṣe wá ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته